ibnu taymiya ni automatically ni mukhalafata ashabil jahim ẹ ní rẹni náà kọ́ máa rìnrìn àwọn èrò námá kò ní máa sọdún àwọn èrò námá kò ní máa sọ̀rọ̀ àwọn èrò náà. ibnu taymiya rahimahullahu ta'ala ńgbà tó wá ń túmọ̀ àdìsí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam yìí ibnu ni inna aqalla ahwali hadha hadith anna tashabbuha bil kuffar haram wa in kana zahiruhu al kufr Ibn Taymiyyah ní bàbá tiẹ̀ ní ká tú àyà yìí fẹ́rẹ́fẹ́ èyí tó kéré jù tá a lè gbé ka òun ni pé kéèyàn máa kọ́sẹ̀ kèfèrí níbi nǹkan kan haramu lọ́lọ́ ń ṣe Ibn Taymiyyah ní kọ́dà ń tọ́ hàn nù ọ̀rọ̀ anábì yìí ni pé ó ṣeéṣe kéèyàn ó di kèfèrí torípa anábì ní fa huwa minhum ẹni ọba kọsí àwọn kan ọlọ́run ó tó pọ̀ mọ́ wọn nípa báyìí ẹ dákun bá a bá ń kírun tá à ń gbáwẹ̀ tá à ń lọ hajj tá à ń yọ zaka kò dùn máwọn kan o àwọn kankan tí ó wàá máa ba kínní yìí jẹ́ sẹ́rí ọ̀rọ̀ ìsìláàmù ẹlẹgẹ́ ni ọ̀rọ̀ ìsìláàmù wà yìí ni ìsìláàmù ló ní káànú ọlọ́run ọkàn báyàn kọ́dà bí òṣìṣẹ́ àlìjẹ́nà kọ́dọ̀ ọmọ àlìjẹ́nà bá wà á nù ó sì lè ṣeéṣe kéyìn ó fi gbogbo àárọ̀ àtàlẹ́ rẹ̀ ṣiṣẹ́ wàláì kókò kínkín ní tí ó wà lìjẹ́nà ńbẹ́ nínú àdìsí ànábì bẹ́ẹ̀ yọ wá sí nǹkan ráhùn ráhùn kan valentine nǹkan nǹkan kan yọ bàbá rẹ̀ nuna nípa abáyẹ dákun ẹ jẹ́ kó wọ́ mójútó ntí tá a bá ń ṣe ẹ wọn kàn sọ ìrun àtàwẹ́ wá di òkú mọ́ wa lọ́wọ́ o téèyàn wàá rò pé òun ti kan bákan lọ́dọ̀ ọlọ́run. mo ti gba àwẹ̀ kankanrin tí ń lọ bá lọ́dọ̀ ọlọ́run tọ́wọ́ á ṣe pa àwọn aráàdánradán valentine nkankan yìí tọ́rọ́pá anábì ní man tashabbaha bi qawmin fahuwa minhum ẹ sì wo níparí káwọn afáwo tó ma wá sọ̀rọ̀ lọ ẹ wọ ayé alukur'an karim ọlọ́run ké fún wa wà láì gbọ́rọ̀ ọlọ́run ní wadda kathirun min ahlil kitab law yarudunakum min ba'di imanikum kuffara kí ló fà á hasadan min indi anfusihim dàbí mo ti dà kò dùn máwọn kan o ẹ má wàá já wa náà fún wọn ní opportunity àtìrún àtàwẹ̀ tí wọ́n máa wá fi nǹkan kínkìn kíkan bàjẹ́ mọ́ wa lọ́wọ́ ọlọ́mọdé wa náà bá sí ara wa jẹ́ ní ìparí ọlọ́nkọ́sán gbogbo àwọn elétò yìí ní ẹ̀san dáadáa. Okay. Ah, ọlọ́run kí ọgbọ eléyìí tá a wí náà àtẹ̀yí tí àwọn afa wa tún máa wí ọlọ́run kó gba lẹ́sìn fún wa àti àwọn tí yọ́ máa wí àtàwọn tí yọ́ máa gbọ́ ọlọ́run ọba kó jẹ́ kó wúlò fún gbogbo wa ọlọ́run kó kà wá kúnnú mina ladina yastami'una alqawla fayattabi'una ahsana ọlọ́run kó ṣe wá lẹ́ni tí ó gbọ́rọ̀ tọrọ wúlò fún torí pé nù àdánwò tá kàn lẹ̀ Yorùbá lónìí wàláì kìí pé wàásì lọ́wọ́ ń Yorùbá kì í ṣe wá sí bọ́tì ẹ̀kan gbé ẹ lọ́ọ́ bá ara kéṣẹ́ di dr kakuri wa mẹ́wọ́n máa gbọ́lé èyí ò nìkan tó mẹ́nà fún yàn àbí tàwọn dr siraja àbí dr akorede wá sí kì í ṣe pé wá sí ló kéré ńlẹ̀ yorùbá bọ́tà àwọn èèyàn ọ̀rẹ́dì láti fi tí wọ́n ṣe lẹ̀ ọwọ́ akunta kan gbádùn bí wá sí lónìí ni pé òun àfa náà dùn aa bọ́ba ṣe wá sí báyọ̀ gbádùn ẹ̀ níbo làwọn sọ nta abanu àkọọ́lẹ̀ ni pé kúnà lánà tọ́já wọ sọ aṣọrọ àyàt àwọn sọ abẹ́ láwọn èkéwù rán pẹ̀tẹ́ báwọn bá ti ké àyà mẹ́wàá àwọn dàdú mẹ́ níjọ làwọn tó ké mi njọ táwọn bá tó gbọ́ yé táwọn wá lo gbogbo mẹ́wẹ̀ẹ́wá yìí ọlọ́lọ́mọ yẹ kéwù tá à ké lónìí àwa gan ọ̀rẹ́dì àti lòó.